لله رب العالمين الحمد لله الذي جعل لعباده والأقوات والأماكن والثروات التي تزال بها الدعاء أشهد أن لا إله إلا الله عبده ورسوله القائد عقد سبق نعلم أن أوقات الاستيعاب المستجاب وأماكنه كثيرة جدا وهذه جملة منها الأول ليلة القدر وقد ورد عن النبي صلى الله عليه وسلم أنه قال لعائشة لما قالت له أرأيت إن علمت أن ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو والثاني يسجد ليقضي حاجاتهم ويفرج كرباتهم ويقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستجيبني فأغفر له أخرجه البخاري الثالث لكم الصلوات المكتوبات وفي حديث أبي أمامة رضي الله عنه قيل يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودور الصلوات المكتوبات أخرجه الترمذي وحسنه الألباني من صديق الترمذي أيها المسلمون وقد اختلف العلماء في دور الصلوات هل هو قبل السلام أو بعده واختار الشيخ الاسلام ابن تيميه وتلميذه ابن القيم انه قبل السلام قال ابن مسلمين ومن ورد من الدعاء مقيدا بدبر الصلاه فهو قبل السلام ومن ورد من الذكر مقيدا بدبر الصلاه فهو بعد الصلاه ذكر الله تعالى فاذا واذكروا الله قياما وقعودا وعلى جنوبكم أراد أن الآذان والإقامة فقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يرد القرآن بين الآذان والإقامة فقد أبو داود والترمذي وصححه شيخنا الألباني في صحيح الجامع الخامس انت الرجاع وانت الرسول الرجل طبعا في حديث الصحيح يكون الصحيح موضوعا الى النبي صلى الله عليه وسلم في الثاني مات قد الدواب انت الرجاع وتحت المطر الثالث ساعة يوم الجمعة وقد ذكر رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة فقال فيه ساعة لا يوافقها المسلم قائم يصلي يسأل الله تعالى شيئا إلا أعطاه إياه وأشار بيده يقبلها أخرجه البخاري مسلم الصلاة في السجود قال صلى الله عليه وسلم أقرب ما يكون لعبد من ربه وهو ساجد فاكثر الدعاء وفي رواية فاكثر الدعاء به الثامن دعاء السماء الثياب الميتة بحديث إذا سمعتم ثياب الميتة فاسألوا الله من فضله فإنها مرت ملكا أخرجه البخاري ومسلم التاسع جدة دعاء لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فقال صلى الله عليه وسلم لم يدعو بها رجل استجاب إذا استجاب الله له أخرجه الترمذي وصححه شيخنا الألباني في صحيح العاشر دعاء الناس بعد قبض الروح الميت قال صلى الله عليه وسلم إن الروح إذا قبض تبعه بالنصر وبكى الناس من أهله وقال صلى الله عليه وسلم لا على أنفسكم إلا بخير فإن الملائكة يصلون على المتقون أخرجه مسلم الحادي عشر الدعاء عند المريض قال صلى الله عليه وسلم إذا أمرتم المريض فقولوا خيرا فإن الملائكة يؤمنون الثاني عشر دعاء الوالد الصالح في يوم القيامة ودعوة المسافر وقد صنع عن نبينا محمد صلى الله عليه وسلم أنه قال ثلاثة ثلاثة دعوات لا ترد دعوة الوالد لولده ودعوة الصالح dos kan tàbí àkókò kan tó ṣe fáwọn àmì lórílẹ̀ èyí pẹ̀ àyàfi tí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àtọ́lá ó ti bá wa fi orin síbẹ̀ nínú àwọn orin èyí tí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àtọ́lá tó tún fọ́n pa àdéhùn wọ̀nyí sí papọ̀ àjùlọ àwọn tá a jẹ́ mùsùlùmí àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àtọ́lá ó ti mọ̀ nípa pé àtàtẹ̀tẹ̀ lọ́wọ́ bá àtàtẹ̀ ìgbà nínú àwọn aburú èyí tẹ́ ẹ̀kọ́ sí wa tàbí nínú àwọn àdẹ́wò èyí tó káńkà lórí wa o la fẹ́ kí ọ̀nà wọn bá gbé e kó bákan náà àwọn àkókò wo la fẹ́ a tẹ̀lé ọmọ ọba bẹ́ẹ̀ sì gbàdúrà bẹ́ẹ̀ fún wa ọ̀sà wọlé fún wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ nípa pé bá báyìí yìí tẹ́tọ́ wà lórí títí báyìí tẹ́ bá tẹ́lẹ̀ wọn bá ń bẹ̀ kí ìṣèlú náà wọn kọ́ gbà tó ayé àwọn ìkẹ́lá ni wọ́n á kọ́ látòrí àwọn àlẹ́rì sọ̀tọ̀ lọ́wọ́ sọ́tà àrínà àwọn olùwà tó kó ogójìjọ àrínà àwọn olùwà tó kó ọgbọ̀njọ àrínà àwọn olùwà tó kó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀njọ àwọn àwòkọ́ pàṣọbí mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ èyí tí ó wúlò fún tàbí àwọn ìgbà náà tàbí àwọn àgbè náà tàbí àtẹ̀lẹ́ wọn bá ń bẹ̀rẹ̀ fún àwọn oṣù ìgbàdúrà wa. alákọ̀ọ́kọ́ òun náà ni òun lágbàtà kọ́dẹ́rì èyí tí a ti rí àwọn ọmọ sọ́dọ̀ àtọ́nà tó ní kẹ́ni ló fi wọn bá yọ ṣe fún gẹ́ ọba àtẹ̀lẹ́ wọn bá ń bẹ̀rẹ̀ ọlọ́run kọ́ gbàdúrà rẹ̀ táwọn ní ọ̀pá sí gbàgbé ìyàwó àtẹ̀lẹ́ àwọn sọ́dọ̀ àtọ́nà ti ṣe ìyàwó Aisha ti ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àtẹ̀lẹ́ àwọn sọ́dọ̀ kí ni màá wí ìbára náà máa bí àlejò àwọn ọmọ sọ àlọ́ àlùfáà ọ̀sọ̀ fún pé kọ́ máa sọ báyìí pé àlẹ́ àwọn máa ìdájọ́ àkókò wọn tòṣèkùnrin àbúwá ọ̀rọ̀mọ́ni àkókò yìí jẹ́ àkókò kan nínú àwọn àkókò tó ti gbọ́sẹ̀ àbábẹ́ lọ́wọ́ bá ń bẹ́ àfikọ́ ọmọ ọgbà àdúrà yẹn òun náà sì ní olùdára tó kọ́lẹ́ pàápàá jùlọ níta kẹta àtẹ̀yìn òru pàápàá jùlọ lásìkò tá a máa ń jẹ sàárì pàápàá jùlọ lásìkò pàtàkì ọba àdèkè ọlá tí máa ń sọ̀kalẹ̀ wá sí ní ayé ọlọ́run wá ní tẹ̀lé ó fi sọlá fún àwọn ẹrúsìn rẹ̀ láti jẹ́ pé tí máa ń sọ̀kalẹ̀ wá sísá ní ayé níta kẹta àtẹ̀yìn òru lè pé tí máa ń gbọ́ bùkátà gbogbo àwọn tó bá ní bùkátà lọ́dọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ ọlọ́run ọba máa bára sí àdìgbàsá wọn bákan náà gbogbo ẹni yóò tọ́ka ní ìṣòro tọ́ka ní wọn kó wọn gbé ìṣòro mú kó ọlọ́run ọba máa bá gbé ìṣòro náà kó àdébíyà kò mọ́ sára àbẹ̀sọ́là ọ̀sọ̀là ìtura nípa tó tó bá ti ìjà kẹta àgbẹ̀yìn ooru sára lè fi wéde aago mẹ́ta lọ́ọ̀lù títí bí àgbàjà yóò fi yọ àdébíyà kò mọ́ sára àbẹ̀sọ́là ọlọ́run ọlọ́run sọ̀kalẹ̀ wọ́n tó ní ayé sọ pé máa ń yẹ ẹ̀rọ wọn ni happening àdúgbò àkóbá ọlọ́ba àdúgbò àmọ́mọ́ sọ́ọ́dà sọ́dà ibi òjò náà ọba bí màmí àti àkẹsẹ̀ pé máa ṣe ṣe pé ti bá ìṣiṣẹ́ ọlọ́mọkọ́ gbà àdúgbò àmọ́mọ́ sọ́ọ́dà sọ́dà ó ní kó máa ìrún rẹ̀ olùkọ́ pé òun kí sì ní náà ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم فترى أقول ما وأن تجمع الصلاة أتطول مدرسة ولولا نبقى يعني tàbí ìgbẹ̀yìn àkókò ogun lọ́wọ́ bọ́ sí tí wọ́n ti ṣe lọ́wọ́ sálámà ní àtìlẹ́yìn bàtà bá sálámà tán àwọn olùmọ̀sí ìmọ̀lára wọn lórí ẹ̀ nípa pé dókòwò sọ̀rọ̀ èyí tí àti àwọn ọmọ náà sọ̀rọ̀ àtúntà nígbà tí wọ́n bí ní àtúntà bá àwọn ọmọ náà gbà wá ó ní pé àwọn èèyàn sọ pé yàrá ọ̀ṣọ́ lọ lọ nínú òtítọ́ náà wọn bá àyè ìjọ máyì àtúmáì àdúrà wo ni wọ́n máa ń gbọ́ jù náà tọ́lọ́wọ́n bọ́ àdúrà yẹn òun náà ní tó fi lẹ́yìn ààrẹ àdúrà tí ìbá ti lọ́gbẹ̀ tó ooru wọ̀dọ́gbọ̀ ìṣọ̀lá wá sí mọ́tòmá àti àdúrà tí ìbá ti nígbẹ̀yìn nígbẹ̀yìn wákàtí mọ́ra àwọn nígbẹ̀yìn yìí wá rí àwọn olùmọ̀ wọn bá wọ pé nígbẹ̀yìn yẹn síwájú kátó sálámà ní nígbẹ̀yìn yẹn lọ kọ́ sí ni àbílẹ̀ gbàtà sálámà tán àrínà ọ̀rẹ́ wọn bá nígbà náà a sì rí náà wọ́n mọ̀ tí wọ́n ń pè lọ́la síwájú pátó sálámà lọ́wọ́ gbẹ̀yìn tá a ṣe sọ̀rọ̀ sí ìbọn ìmídẹ̀ta tá a wá wá àwọn àkókò yẹn ká ti tẹ́ lọ́hùn gẹ́gẹ́ bí àlejò ọ̀nà àmà sọ̀rọ̀ lọ́rọ̀ ṣẹ́gbà yẹ kó ní ẹtí máa ń ṣe ó sì fi mọ ọ̀rẹ́ rẹ̀ ti ṣàbúgbà tó fi kó òun náà máa ṣe nínú àwọn tó mú ilé òun náà ṣe é dáhùn tẹ̀lé nínú àwọn tó mú ilé òun náà ni ọmọ ọ̀sẹ̀ wẹ̀ ẹnu kọ́ ìmọ̀ ilé ọdún yá nínú àwọn tó mú ilé òun náà ni àtọ́wà Muhammadu sọ́ọ́lẹ̀ àgbòsílẹ̀ àpàdùlọ àpàdùkọ yóò wọ́n sọ ní sálẹ̀ ní àádé wọn ní ìdí alákọ̀ọ́kọ́ ní tírí orúkọ ẹ̀ nípa pé kíwájú ká tó sálámà òun náà ní tó gúúsù láti ẹ̀dọ́ àtàbà sí ń bẹ́ẹ̀ ọlọ́run ọ̀gọ́ gbà á àdó àtàbà sí ń bẹ́ẹ̀ ọlọ́run ọ̀gọ́ gbà á àfọ àwọn ọmọdé tó sọ́dọ̀ ló ti ní wọ́n ní kí wọ́n máa wá ọ̀dà nínú ìjọ hàn àdúrà gbólóhùn yẹn lọ́pọ̀ ń bẹ̀ nípa tó ṣe bá ń gbàdúrà ní túbú sọ̀rá nípa ohun tí ń túmọ̀ sí ni pé fọ́bùlà sàrà síwájú ká tó sálámà níbọ̀. ọ̀rọ̀ dàmí ní dídìrì ṣùgbọ́n gbọ́dọ̀ pé àdéhùn tó fi dídìrì ní gbólóhùn dùhà dídìrì ló lò tó fi pọ̀ yájà ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ pé túbú sọ̀rá nígbà dídìrì sàrà pé ní túbú sọ̀rá fọ́lọ́mọ̀ eléyìí tọ́ba yé wa ìtumọ̀ rẹ̀ ni pé gbólóhùn tí alẹ́ bí àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́sọ́lá tọ́ba sọ nínú hadith pẹ̀lú gbólóhùn pé àtúwà àtúwà tá a bá ṣe lẹ́sí gbẹ̀yìn irun wa ọlọ́mọ ọgọ́gbà wọn ni pé pé ní tí ọ̀rọ̀ yẹn túmọ̀ sí òun náà ti wá nípa tó sálámà ṣùgbọ́n ká tó gbólóhùn tó alẹ́ nílò òun náà ni àdídérù ìrántí wọn ni kó òun náà ní fáìdà ọ̀rẹ́ ìṣòro sọ̀dáàdá nígbà tí wọ́n parí orin pásítọ̀ olùwọ̀ra ẹ̀rí ti ọlọ́run pásítọ̀ olùwọ̀ra tọ́nà ọba lọ ń sọ mí òun ní àyà aláma tẹ̀sẹ̀lá wàmí tẹ̀sẹ̀lá sàrà sàyà tẹ̀sẹ̀ lára ìdúrà kì í sá máa ń ṣe lẹ́yìn bàtà bá sọ́lá wọn káyà ṣùgbọ́n tó bẹ́ẹ̀ wá pẹ̀lú pé àtẹ̀yìn àtọ̀hún tààmú méjèèjì yọ máa pẹpẹ ìtọ́kọ̀jẹ́lẹ̀ mọ́ mọ́sálásí á máa kíyèsí wọn nípa pé síwájú ká tó sálámà ẹ̀yin máa ń wá ẹjọ́ pé máa bá a pẹ́ díẹ̀ kẹ̀kẹ́ lọ́wọ́ tó fún ẹ̀yìn kẹ̀kẹ́ lọ́wọ́ tó bá a ta wà lẹ́yìn náà gbogbo olùkọ́ sálámà jẹ́ lórí àlejò àwọn Muhammad sọ̀rọ̀ àlùsọ́lá jẹ́ kó ti sọ fún àpá wa bíbá nígbà tí a bá fẹ́ lọ bá pé ìrìn àlẹ́ kí máa ní àdúrà tí máa ṣe níbi ìrún mi sábà tí tuntun gbólóhùn tá a sọ lẹ́ẹ̀kan yẹn tó fi mọ̀ ọ́n fi kọ́ máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé yóò wá dà bẹ́ẹ̀ fún gbogbo ẹni ọba jẹ́ ìmáàmù ọwọ́ ajẹ́ pé kóun náà máa ṣe bẹ́ẹ̀ síwájú tó tún sálámà àkókò náà máa pélé òun náà ní tàbí tàbá ṣe tàṣàrúdú tó ṣe ṣe ìtàn nígbàdá tọ́wọ́ fi tàṣàrúdú lé tó ṣe láti bẹ̀rẹ̀ níyàlé àwọn àti àtọ́bá nígbà náà ọ̀làǹfà kò ṣe tọ́mọ jẹ́ ti àlẹ́rí tọ́mọ lọ àlọ́ sọ́dá òun lọ́ dáa ju òun náà sì lè ṣe tẹ́lá rẹ̀ tọ́mọ ní ìtumọ̀ tó da òṣèlú tó kò ń bẹ̀ gẹ́gẹ́ bá wọn ìmọ̀ ìsàlàyé lẹ́yìn pàápàá jùlọ àárín tíra kan èyí tí a fa sheikh muhammad alhamdi tí wọ́n ṣe tí wọ́n pe tíra ní kìtàbù tó a ní ojú ewé fifty four wọn wọ́n sàlàyé lè lẹ́kọ̀ọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àkókò tí àjọ ọmọ àgbà ń bẹ̀ báyìí nílẹ̀ àdáni wọlé ikọ̀ ọmọ gbogbo mọ́sálásí ta pápá nítòsí ibẹ̀ tí wọ́n fẹ́ di pẹ̀lú síwájú kó tó ṣe kọ́ mọ́ àwọn tí wọ́n fẹ́ ya àdúrà tá a bá ṣe ń bẹ́ẹ̀ níṣẹ́ni ọlọ́run ọkọ̀ gbà lọ́wọ́ wa pàápàá jùlọ àwọn alábàjẹ́ mùsùlùmí tọ́lá dáadáa bí àdọ́dá lórí àwọn ọmọ sọ́lá sọ́lá tó ìṣọ́lá bá ti kàtàkà ní wá pé dáàbò rọ́dù tìwá láì nàìjà dáàbò orí ipá tí tí wọ́n fi gbé pa ọmọ ìwé yẹn àti àti ìbá sílẹ̀ òun ní ìdá padà àpá àbúdá wọn gbé jáde àti àpá àtẹ́lẹ̀ àpá àbúdá wọn gbé jáde ní àdéhì kákan àti twenty one àpá àtẹ́lẹ̀ ní ọ̀dájú láti ní àdéhì two kan and twelve bákan náà ẹ̀ ká àwọn ìdá ìdá wà ìdá lórí ẹgbẹ́ àsìkò ìgbà tí wọ́n kó èrò lọ́wọ́ yẹn fẹ́ ga tọ́wọ́ ajẹ́ pé nígbà wọn kó èrò yẹn bí wọ́n ti lọ́kùnrin kó yìí sáwà yìí àkókò fẹ́ńtẹ́ńtẹ́ lóòjọ́ ojúmọ̀ báyìí ṣé ìpínlẹ̀ ìtọ́sọ̀ àgbà bẹ́ẹ̀ tí ìṣèlú náà bọ́ ń gbà àgbẹ̀yà àtúntò olùkọ́ ẹ̀dá àwọn olùmọ̀ nípa àkókò ọlọ́gbọ́lọ́gbọ́ sí ẹ̀rí méjì lọ́wọ́ ẹ̀rí àkọ́kọ́ wọn ní pé ní ìgbà tí máa ń bọ́ wà lórí nígbà nínú ẹ̀mí ìfẹ́ síwájú kó tó di pé yóò fi mu àti àtàlà ṣe ń bẹ́ẹ̀ ọmọ lẹ́yìn bàtà bá fi màlá bá ìdá síwájú kó mọ̀ tó wọ̀ ilẹ̀ ẹni wákàtí yẹn wà ó tó sì jẹ́ pẹ́lẹ́ kejì òun làwọn àbá àti ọ̀pọ̀ púpọ̀ jù púpọ̀ jù ní pàpà kókó yẹn ní pàpà jùlọ látara pé kí máa bá rẹ nígbà rí wọn ò lè jẹ́ ká sọ̀rọ̀ kẹta ó láti máa sàdúrà lágbogbo gbà náà tó sì jẹ́ pé àpá àti sùkúránù bá wọn òun náà ní wákàtí yẹn láàrin yẹn ní wákàtí yẹn wà àwọn gbọ́dá wọn tó fi àwọn gbọ́ ìyẹn púpọ̀ jù ṣùgbọ́n bí wọ́n náà lóòótọ́ ní ọ̀dà ọjọ́ wọn fi kòkòrò wá síbẹ̀ àwọn onígbòkò wá sílẹ̀ náà ní kòkòrò wá sí ọ̀dà Friday bóyá ti sì ni wọ́n rí tán fi lọ sí ibẹ̀ ṣùgbọ́n náà bí wọ́n ṣe ń lò òun ni ọ̀fẹ́ ìsìlámù àkókò yẹn ah, lẹ́yìn padà bá tún àlọ́ sáré kẹsí gbẹ́ńtẹ̀ yìí kọ́nà bá ní kéde oṣù kò ń jẹ́ ṣé ìjọba fi tẹ̀ lọ́hùn níṣẹ́ lọ́wọ́ fún gbàdúrà rẹ̀ àlejò àwọn ọmọ sọ́lá sọ́lá onígbèsè yìí sá àtàn láàrin wọ̀ àtìkù ha àbòdàn èèmọ̀ wákàtí kan bẹ́ẹ̀ lójú ọjọ́mọ́ ẹ̀ ọgbẹ́ ọ̀ṣun ọlọ́run tó jẹ́ mùsùlùmí kò ní í ṣe kò ń gẹ́ ẹlẹ́ẹ̀kejì láwa ní aforíbalẹ̀ nítoríbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí foríbalẹ̀ yóò ta àti lè sẹ́rẹ̀ sáfẹ́ náà wọn bá ń bẹ̀ ọba ìjọba gbogbo foríbalẹ̀ láti bẹ̀ lọ́n níṣẹ́ lọ́wọ́ ọba balẹ̀ jọlá yọ gbà àdó àwa nígbà náà tọ́wọ́ kókó yẹn ní ẹrú súnmọ́ ọlọ́wọ́ ọba jù gẹ́gẹ́ bí ó ń ṣe ọlọ́ gẹ́gẹ́ bí ó ṣàlàyé fún wa nínú àtijọ́ àti àwọn mùsùlùmí gbígbáyé nínú àtijọ́ ìfọ́ ọ̀hún àti ètí tú wọ́n ṣàlàyé fún wa pé ó ń ṣe ọlọ́run pàṣẹ báyìí pé àkọ́rọ̀ ọmọ ayọ̀ kó nínú àtijọ́ ìrìnlọ́tẹ̀ àsìkò tí ẹrú kí máa ń súnmọ́ ọlọ́run ọba rẹ̀ jù wà ó wà sá jíjọ àsìkò tọ́lọ́kọ́jọ́ olùkọ́ oníbalẹ̀ yóò bá sẹ́nu tó a ẹ pọ̀ lẹ́yìn tẹ́ sàdúrà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àyàn máa ń béèrè léèrè bẹ́ẹ̀ sáàlè sàdúrà yorùbá sáàlè sàdúrà èdè tiwa àbáàlè gbé àwọn béèrè ọyẹ kó ti jẹun lòdò lọ́mú mi pàpà jùlọ pẹ́ńtàbá ikọ́ ọdún méjì sẹ́yìn ọdún mẹ́wàá sẹ́yìn ẹ̀sìn ti yé ọ̀rẹ́ bọ́sẹ̀ tó máa bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀rẹ̀ ẹni ó bẹ̀rẹ̀ fọwọ́ lóṣù bá lóṣù tó lọ lóṣù méjì sísì tí bá bẹ̀rù bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ á máa lọ ọ̀rọ̀ sí ìwúrò ṣùgbọ́n pé ó ti lé lójú méjì sẹ́yìn òbí ọkọ̀ máa bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ báyìí máa lọ àwọn àdúrà èyí tí àdúrà Muhammad sallallahu alaihi wa sallam ó fi kọ́ àdéhùn máa yìí kí èèyàn máa wá ṣe ní ṣojú kọ́ yẹn wọ̀ lùlá tó mọ ayọ̀ ọ̀la ìwé lẹ́yìn ó lóore mú jù jù kí kọ́ ló mọ̀ fi ẹ̀ka àwọn owó àwọn olùmọ̀mí ìpín wọn ní pé tí wọn bá ti wá sí lẹ́ẹ̀ nígbà tí ìnà wà sí kọ́má lọ sí ní nẹ́bílà o kọ́má sí níbi ìran ẹ̀yà o kọ́má lọ sí ní nẹ́bílà ẹgbẹ́ ní pé tó bá jẹ́ oúnjẹ pàtà ìwọ ẹ̀jẹ̀ nù nẹ́bílà ni wọ́n fẹ́ jẹ́ kò ní gbajúmọ̀ ẹ̀yìn jẹ́ wọ́n ní pé tó sọ̀rọ̀ pé mà á ti rò gbangba ajẹ́pẹ́ aláwọ̀ àníkásíde rí àwọn àfọ àwọn aṣọ wọn lára nípa pé táàbà pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ya máa lọ sí ní nẹ́tílà ẹ má ti di ọmọ ẹ̀yàn o ṣùgbọ́n wọn máa sọ fún wa pé àti nẹ́tílà àtọ̀mọ́ ẹ̀yàn ọ̀sẹ̀ àkókò pé yóò fi dènà bá wa sọ pàápàá jùlọ tó tún wá lọ sí àdúrà nẹ́ẹ̀lì sọ̀tọ̀ lọ́wọ́ ayọ̀ sọ́tàn tó tún kò gbogbo gbogbo lóhùn wá ayé tàbí ọ̀fẹ́ ní kọ́nà gbogbo gbé kúrò àti bí àtẹ́lì sọ̀rọ̀ àlọ́sẹ́lá ń kóso wà nínú àwọn àdúrà rẹ̀ àlẹ́bí àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́sẹ́lá àwọn àdúrà tẹ́ ń bẹ tó ti kọ́ ìlú mọ̀ yìí òun ní àlọ́ bíọ́ tó ti kọ́ ìlú mọ̀ yìí nípa pẹ́lú ọlọ́mọ ọba ilé ìlọ́wọ́ rẹ̀ gbogbo ohun tí àlẹ́bí béèrè lọ́wọ́ rẹ̀ ní dáadáa ní lọ́wọ́ rẹ̀ èyí sì wá sọ kúrò lọ́dọ̀ rẹ̀ gbogbo ohun tí àlẹ́bí rẹ̀ sọ kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá fi lójú wa kùmà pé ìnáwó wa wá wá àdúrà fọwọ́ máa wá ṣe é pẹ̀lú ọlọ́run ọba ò kì í béèrè lọ́wọ́ rẹ gbogbo ohun tí àtẹ́bí rẹ béèrè lọ́wọ́ rẹ kì í sì pàṣọ lọ́dọ̀ rẹ gbogbo ohun tí àtẹ́bí rẹ pàṣọ lọ́dọ̀ rẹ ọba tẹ o àtẹ́bí àwọn ọmọ sọ́dọ̀ àtọ́là ó ṣe wá lójú kòkòrò káma àdúrà nígbà táwa wà lóṣù lọ àwa rí ìgbàlá òkúta wa yé o ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wọn sàn àwọn akọ̀wàṣẹ́ àwọn mọ́sálásí ti bẹ́ẹ̀ tó wọ́n yá kánú àti ẹ̀sán àwọn lè má mú bẹ́ẹ̀ aláwọ̀ bẹ́ẹ̀ ní ìlú ọkọ̀ ṣùgbọ́n àwọn ti yẹn káàkà ó ti gbórí dìde ọmọ àlè lọ ni ọmọ àlè lọ ni aláwọ̀ aláwọ̀ aláwọ̀ aláwọ̀ bí kí wọ́n máa kí wọ́n máa jẹ́lẹ̀ kẹfẹ́ pé yọ máa ti ẹ̀fẹ́ tó sì jẹ́ pé àdébí wa Muhammad sọ́lá àlọ́sọ́jà bí máa ń fara balẹ̀ dáadáa nínú ìsìnkú ẹ̀lú wọ́n máa ń jẹ́ jẹ́ kakọ sọ̀rọ̀ ara rẹ̀ wọ̀ bí ẹ àdá bẹ́ẹ̀ ni ta àlẹ́bí àtúntò àti bẹ́ẹ̀ lọ. ẹ wá wo àwọn ẹni fún ẹsẹ lẹ́yìn kápá ọgbọ́n wa kẹ̀ wá fàyè àdó àti bẹ́ẹ̀ lóṣù tó gbogbo àwọn sáláṣí abáyọ̀ àwọn lè wọ́n ń báyìí ẹ̀sùn wọn bá kí ẹsẹ̀ ìjẹ wà lẹ́yìn nínú àbá kí n tá wọ́n mú wa ọlọ́run jẹ àwọn ìpẹ́ ẹ̀dáhùn ibi sùdúrì ẹ̀rọ bá pẹ́lẹ̀ díẹ̀ bàtẹ̀ máa bẹ́ẹ̀ bàtẹ̀ lè ní àwọn ìlú wákàtí náírà rí wọ́n pàtàkì púpọ̀ tó ní wákàtí náírà ọlọ́lá ọlọ́lá ọlọ́lá ní gbogbo àwọn ọmọ mẹ́fìlá lọ ìrún àṣùbà lásán ọlọ́lá bàjẹ́ bàjẹ́ ìrún lábà tẹ́lẹ̀ fájẹ́lẹ̀ lọ́sẹ̀ tá a máa ń gbé kátó ní àṣùbà àlẹ́bí ń kọ́ lọ́nà gbogbo ayé àti oṣù tẹ́ńtẹ̀ lọ bó wà ní àṣùbò wà á ti ráṣẹ nígbà náà káwọn náà lè bọ̀ láwọn ìwọ́n náírà rí ó ṣe kàǹkà tó nínú iṣẹ́ olóore wa fẹ́ẹ̀lì tuntun náà bá a fi sàkáàdì tọ́wọ́ jẹ́ pé yóò jẹ́ lè wọ́n ti ọ̀ṣọ́ ájú yóò fọwọ́ àti wọn láyé tó ìjẹ́ fún gbogbo àtòkò tó pé tó bá ti ká àwùjẹ ẹjẹ yẹn ẹjẹ nìkan tó ti pé ẹ wì dáadáa náà ló lù kápá tẹ àwọn sẹ́yìn sẹ́yìn ní báyá yóò dábẹ́ ẹgbẹ́ tó ń jẹ fún wa ọmọ ìjọba gbogbo gbà làwọn máa dé ìmọ̀ ní tìyọ́ mi di èyí máa wá wò kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀mù mi bẹ̀ lọ́jọ́ ọ̀dọ́ táwọn ẹ̀ máa ti lé akẹ́kẹ́ fẹ́ àtẹ́lẹ̀ kẹrin ti yára jù bàjẹ́bàjẹ́ tó ti pé rákà alábùkà àtẹ́lẹ̀ kejì tó yẹ wọn ó sì kú dáadáa tó tó wọn ó wù sókè pàtàkì àpẹẹrẹ ká má lè kí ṣàtọ́nà gbára mú níbi ìsọ̀rọ̀ àti ẹlẹ́ẹ̀kẹjọ ìlà sàmá ìṣìyá ìdíìgbà nígbà tí àkùkọ bá kọ àdó àmọ́ńgbà mẹ́rọ kájú nínú ọjọ́ tá a bá gbọ́ dájú àkùkọ bá kọ pé wọ́n ti ṣàwàdà létí wa ni àlejò Muhammad sallá àlọ́sọ́lá onígbé ìlà sàmí ìṣìyá ìdíìgbà tẹ̀ bá gbọ́ pákùkọ kọ́ àbùkọ́ ní bọ́sẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọ̀la àánú kóore ẹgbẹ́ rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ọba yìí. فإنها رأت ملكا تقول أبو فلان ملائكة اليوم sínú ẹ̀sùn kẹfẹ́tà ti délé àlẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam kí ni ọ̀wá sọ fún wa tán á ọlọ́dà gba ṣèkẹ́sì kẹfà lẹ́bí o bọ́wà ṣèkẹ́sì kẹfà lẹ́bí o bọ́wà ṣèkẹ́sì kẹfà lẹ́bí o ọlọ́mọba ṣèkẹ́sì kẹfà lẹ́bí o àlẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ó túwé gbogbo ọ̀rọ̀ fún wa tán ni o nípa pé ìdájọ́ nínú ti yára ti ìta tẹ̀lé bá gbọ́dọ̀ àkókò mọ́ ọ́ tẹ̀sí ìròyìn lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀sìn àti màdàgà torí pé àkùkọ tó yẹn màláìkà lórí o tẹ́lẹ̀ ìdàkejì náà tẹ̀lé bá gbọ́ tó kẹ́tẹ́kẹ́tẹ́ ké tẹ̀lé kò sí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́dọ̀ tó wá ní tó ké ìgbé kẹ́tẹ́kẹ́tẹ́ ọjọ́ ìkẹtẹ́ tó máa ń lágbára ga yóò ké yóò máa mú wọlé díẹ̀ díẹ̀ ó ti kọ́ lọ́wọ́ kó tó pé ìnà àǹkàrọ̀ lẹ̀ àṣùwà làtọ́kùtò lè hàmíyà iná ni ohun tẹ́tẹ́tẹ́tẹ́ torí tó bá gbé yọ máa ń bú yẹn wálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àníbi àwọn ọmọ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ní gbẹgbẹ ẹ̀rọ ìdí gbẹgbẹ ẹ̀rọ tó gbé ẹ̀wọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ ọkọ̀ lọ́dọ̀ ṣẹ̀tọ́ọ̀nù torí pé tẹ́tẹ́tẹ́tẹ́ rí èṣù ó rí èṣù ni òun lójú òkè báyìí ẹ̀wọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ ọba kò lọ́wọ́ ṣẹ̀tọ́ọ̀nù bákan náà náà kò tábìlà máa ń gbà òun náà ni gbogbo ògbà yòówù ṣé ń wò pé mo fẹ́ bẹ lọ́mọ ọba fún nǹkan kan mo fẹ́ nípa ìgbàlọ́dọ̀ ọlọ́ àbí mo fẹ́ gbọ́dọ̀ kó lọ gbé nǹkan kan kó o a kò dín ní wọn pé òun láàyè láàyè rà ń tọ́ subhanaka inni kuntu min adh-dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin gbogbo ya tó ọba ti dún ní ma àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àtọ̀tọ̀ báyìí pé lámúdẹ́jọ́ bí i àrọ́jọ́ ọlọ́run ọba kan sájá mùsùlùmí àníbi pọ̀yádà ẹ̀kú wa o ọ̀jẹ̀ mùsùlùmí bí wọ́n gbé jẹ́ bá ní bẹ́ẹ̀ mùsùlùmí báwo ni wàá wọ ọ̀rọ̀ yìí tóun náà ń gbé láyé náà ń tàbí wá níta ní kòńtù nínú ẹ̀tọ́ ẹ̀mí òun náà wà wí ọwọ́ lọ́wọ́ tẹ̀lé ọba lórí ẹ̀ àdúrà ìrírí gbà kẹta kílẹ̀ lè wà lórí ẹ̀ àlẹ́bí sọ̀rọ̀ ìgbé dáhùn yẹn tó níbi tó ṣe gbólóhùn láyé ayé rẹ̀ láti ṣùgbọ́n láti ṣe ní mùsùlùmí sọ̀rọ̀ ní ọwọ́ pàdó àfẹ́lé ní mo ti ń dẹ́kun rẹ̀ níbi ìgbà ṣèjì ìbàdà níbi ìgbà ṣèjì àbàtà àbùdá àfi tọ́lọ́ wọn bọ́ gba àdúrà rẹ̀ ọ àfa àtẹ́lẹ̀ ìlú fi jáde tí àfọwọ́sá ti bá ṣe ló ń tẹ̀ nínú sọ ìdámé wọn ní nàmbà three thousand six hundred and three bákan náà lẹ́sẹ̀ wa òun náà àwọn èèyàn bá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba ẹ̀mí àwọn èèyàn wọn tọ́lá wọn bá gbẹ̀mí ẹ̀yìn kan nínú wọn àdúrà tí wọ́n bá ṣe nígbà náà ọlọ́run ọba ọgbà o èpè tí wọ́n bá fẹ́ nígbà náà ìṣe ní ọgbà àlẹ́gbẹ́ nínú ọ̀rọ̀ ọ̀gá bẹ́ẹ̀ ní ẹ̀mí tẹ́wọ́ yẹn ìdá fúgìdọ́ nígbà tí wọ́n bá mú kó bàbá àwọn olè ojú ẹni tí wọ́n kó lára rẹ̀ máa tẹ̀lé nìyẹn lọ yọ́n máa tẹ̀lé nìyẹn lọ nínú ìgbà wà pàṣẹjà lẹ́sù mi àti àti yìí àwọn èèyàn wa jẹ́ nìkan tó bá wọ́ sọ fúnra agbájá lọ sàrẹ̀dú lọ kí ló sọ̀rọ̀ ẹgbẹ́ yẹn agbájá lọ mà kú ọlọ́run pọ̀ àlejò wa fi pé láàbẹ̀rẹ̀ wọn fún ṣe kó ń kí ìlú àbẹ̀ báyẹ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ ni ó wí ìtẹ̀kọ̀ yẹra inú yóò tó mi lọ. Orin ni ẹ máa sọ yẹra inú yóò pàkí ìnàlè màlà ìjẹ̀dá tọ́lọ́mọ màlà ìtàfẹ́ mọ́ yá yóò máa lè yóò náà dáhùn àtẹ̀kù lóhùn gbogbo ohun tẹ́ ẹ̀ bá sọ wọ́n máa sọ àmì lé lórí àmì àmì ayé ẹlòmíràn tàbí ilé bàjẹ́ o torí ẹni ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ ní o ẹ máa kí èso lóbi tọ́lọ́run bá bá gba ọmọ lọ́wọ́ rẹ ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá gba ọmọ yìí gbogbo ìgbésí ayé rẹ̀ yọ̀ọ́ bàjẹ́ lẹ́yìn ẹ̀ àjẹpé tí èsè fún gẹ̀ẹ́gẹ́ ló ṣépè lera rẹ̀ nítorí ọmọ tọ́lọ́run bá gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run bá gba ọkọ lọ́wọ́ ẹlòmíì ọ̀rọ̀ tó sọ lẹ́yìn rẹ̀ bóyá òun ló ń fún ọ̀rọ̀ ìpínlẹ̀ rẹ̀ táwọn bá bá gba ìyàwó lọ́wọ́ ẹlòmíì táwọn bá bá gba àwọn òbí lọ́wọ́ ẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlejò ní pé tíbi eléyìí bá tẹ̀lẹ̀ ẹ máa sọ dáadáa ní o tọ́lá mọ̀lẹ́kọ̀ máa ti àmì tí o tẹ̀ bá ń sọ àbá àmúṣe gbogbo jáde ní àti two thousand seven hundred and thirty two ẹlẹ́ẹ̀kọ́kànlá àti wọn àwọn ìdájọ́ ní ìrọ̀lọ́sọ àdúrà ń bẹ́ẹ̀ ọlọ́run ọba máa ń gbà yálà èyí tó ti sára rẹ̀ ni tàbí ṣe ìfọ̀ ṣe sẹ́yìn náà ṣe fúnra yín náà tẹ̀ bá ṣe ń bẹ́ẹ̀ ọlọ́run ọba máa ń gbà á sì máa ń sọ̀rọ̀ ìfọ̀ alúgbogbo wa pé tàbá dọ́gba láàárẹ̀ òṣù tó burú ká máa sọ Yorùbá ọlọ́run bó ju bọ́ọ̀lù àti àkúnyé o ọlọ́run bọ́ bá yín mú kú o òṣù ní dábàá sára tiwa náà o onídàbàá nígbà wa sọ ní láti mẹ́ta mẹ́ta ìkọjọ́ eléyìí lẹ yorùbá nìkan láti gbà fún ètò ìmẹ̀yà mi ẹ̀yà yorùbá ló gbélé yìí wá àdéjọba Muhammad sọlá sọlá alọ́sọ̀dà yà wọn àjọ àbá máa ṣe fọ́lá rẹ̀ làbá tọ́wọ́ ìṣàlọ́ làbá tọ́wọ́ ìṣàlọ́ ọ̀sọ̀rọ̀ ló hàlẹ́ ọ̀dún ìmá lọ́sọ̀dà ọ̀ṣẹ̀lẹ̀ ọ̀dún ìmí ayé ìyẹ̀ṣì kàkà tá a sọ lẹ́ẹ̀mejì fún tọ̀ ọ̀sọ̀rọ̀ ló hàlẹ́ ọ̀dún ìmá ọ̀bẹ̀rẹ̀ ọ̀ṣẹ̀rẹ̀ ọ̀bẹ̀ yìí ayé ṣíyàtà tọ́ba ẹ̀kọ́ mẹ́rin ni ayé ṣíyàbì tọ́ba ẹ̀kọ́ ẹni oṣù wa lọ ni ayé ṣíyàpọ́n tàbí ni ọlọ́run ọba àṣì dada sáàmà tẹ sáàmà sáàdà kóńtọ̀ pé ya àdàhùnmà àṣì ọ̀rọ̀ ìgbìmà àdàhùnmà àṣì tẹ̀sí àti báyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdúrà èyí tí a lè rí àwọn

ẹlẹ́ẹ̀kejìlá àdùn áwòlùwà ìwádàdé àdúrà tí òbí bá ṣe fún ọmọ rẹ̀ àti àdúrà tí ọmọ rẹ̀ bá ṣe fún ara rẹ̀ àtúntò tẹ́lẹ̀ka àtàdúrà tí àmì àjò bá ṣe fún ara rẹ̀ àtúntò tẹ́lẹ̀ka ọlọ́run ọgbọ́n gbà صح عن نبينا محمد صلى الله عليه وسلم وروى ربك عليك محمد صلى الله عليه وسلم في هذا الكتاب ثلاثة دعوات إلى تراب أو أدعى نتا كنبه ويسي كذا لمن نتا تقعد في سموكه دعوة لوالد لوالد أدعى تبتت قمار ودعوة الصائم أدعى tí aláwẹ̀ bá ṣe ọ̀dà wa lè mọ̀ tàbí àtẹnudọ́gba jẹ́ arìnrìn àjò àdúrà tó bá ṣe gbogbo àwọn àkókò tó bá wà nínú ìfẹ́ tí báyìí kàmá múra àjọ ẹ̀ kàmá pé àjọbì tàbí àfọmọ rẹ̀ àjẹ aláwẹ̀ tàbí àfúnra rẹ̀ tàbí àfún tọ́lámẹ́ tàbí àfún tàbí àfọmọ ìyẹn rẹ̀ tàbí àfún gbogbo wọn bá fẹ́ sẹ́nu àdúrà ọlọ́run ọgbọ́n gbà bákan náà tàbí àfọmọ jẹ́ ìrìn àjò yálà ń lọ tàbí òbí dọ́hùn àfọmọ lọ́nà ọmọ jẹ́ ìrìn àjò ó wọ ẹlẹ́ẹ̀kẹtàlá òun náà nínú àwọn ìwádìí nínú wádàdé bẹ́ẹ̀ náà lè pé ó tóbi bá ti lórí ọmọ tó bá tẹ́ lórí ọmọ rẹ̀ èpè tóbi bá tẹ́ lórí ọmọ ọlọ́run ọgọ́gbẹ ọ̀rọ̀ pẹ̀lú ìdí àwọn tí mo tẹ̀lé ọ̀dọ́ àwọn àdúrà mẹ́ta kẹ́ńdé omi ni wọ́n gbà á dáwọ́ tó lè mọ̀lẹ́ lórí ẹni àtàkù dígún àti àtọ́fà ṣe ọlọ́run ọgọ́gbẹ àbọ̀ǹtọ̀ òtún ẹlẹ́yìn èpè lọ́pàá tẹ́ lẹ́yìn tó sàbùkí fún bẹ́ẹ̀ náà wàá ní arìnrìn àjò bẹ́ẹ̀ náà wàá lò bí èdè tó bá ṣe lórí ọmọ ọlọ́run ọ̀gọ́ gbà tó gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn tó jóde láti máa tètè fọmọ rẹ tó bẹ́ẹ̀ ṣe sẹ́pẹ̀ fún tó ti pẹ́ sí à tiẹ̀ náà bọ́ lò tiẹ̀ náà bọ́ lò lòdì ògbọ́dọ̀ máa tètè lọ́mọ ọmọ àjà pé ìwé ọmọ olóríire ìwé ọmọ tí ó da fún yìí ọmọ tó ṣe òun bẹ́ẹ̀ dáadáa yìí àwọn àwọ̀ tó wọ́n tọ́ba ti èso tó fi ọ nínú má kó pé ló fi ọ jù fọwọ́ wọn lépè tọ́ba sì bàtújẹ́ tó fi sí ọdún omi pépè fún òun bẹ̀rẹ̀ yóò ṣe àìsàn ẹgbẹ́ àbáwọn olùmọ̀ wọ́n ní èpè tó ń bá fẹ́ sóhun ní ọjà àgbà ní àbájọ àtọ́ba ti wó kọ́mọ wọ́n ní pé èpè yìí o èpè yìí máa sáré yára gbà ọ tí òbí kájẹ́ nìkan ṣe pé a mójútó dáadáa àdúrà ká máa ṣe fọmọ wa ewé ká ń ṣe lè fi ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ni alábòsí gẹ́gẹ́ bá ti rí nípa pé àlejò ní pé ìtẹ́kù dáwọ́ sàlùmọ̀ lórí pàṣẹ òun ẹ̀jọ̀ bá yà ọ̀gá ìyàwó ìjà torí pé ẹ fọ́yà èpè lábàbòsí fẹ́ sàbòsí fún lọ́wọ́ fẹ́ fún yín. mo wá fi ẹlẹ́ẹ̀kẹ́ lógún mo fi kẹ́yìn rẹ̀ nípa tó kéde sọ nípa kótópẹ́ ẹlẹ́ẹ̀kejì tó lè torí mọ́ dáadáa ó ń ṣe ọlọ́run àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó fi kíní kan fún àlè ń mọ̀ yìí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àlè ń mọ̀ yìí ni ò fojú tó àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ó fi kọ́ wa nípa pé máa ń tàn ára ẹni yóò àìsà ìfọ̀lá ẹni yóò tọ́lá jí nínú ìnáwó lójú ohun pàpà jùlọ ohun tó sùn látàlẹ́ tọ̀wọ́ àfi jí ìgbà yóò tọ́ bá jí òun ló jí sí ni ìdájú ló jí sí ni ọbẹ̀ náà tẹ́ wọn àṣùbà àlẹ́bí ti kọ́ ìlú mọ́ yìí nípa pé tọ́wọ́ àkọ́kọ́ yìí pé láti láti àti ìrọ̀lọ́ wọ́n dàbò láṣà ní ìpàlà ìyàwó ní kọ̀ọ̀lá àmì wọ́n wà láàkó lè ṣe ìkọ̀lé rẹ̀ wọ́n sọ gbólóhùn yẹn báyìí ọwọ́ ní gbólóhùn yẹn lẹ́yìn ìgbà náà wá sọ pé rọ́bìtẹ̀rù fèrèlè rọ́bìtẹ̀rù fèrèlè ọ̀gá àtọ́fẹ́ náà wọ̀n bá ń bẹ̀ ẹ wo gbogbo òun yẹn ti lọ lẹ́yìn náà yìí lọ náà wọ́n ti dáwọ́ láṣẹ ní ìkàlá dàbílì kọ̀ lọ́la hàn wọ́n wà láàkúlù ṣe ìkọ̀rí alihamdulilah subhanallah lẹ́yìn náà yìí lọ náà pàpọ̀ bẹ́lẹ̀ wọn ọba àwùjá àyìn ni pé pàpọ̀ bẹ́lẹ̀ wọn ọba gbogbo bẹ́lẹ̀ wọn tó bá fẹ́ bẹ́lẹ̀ wọn ọba ń bẹ̀ pátá tó wá bẹ́lẹ̀ wọn ọba ń bí rẹ̀ àlejò àwọn Muhammad sallá sọ pé oṣù tí ìbàdàn wọn gbà tó yẹn o wọn gbà tó yẹn o nínú ẹ̀kọ́ àwọn òṣèlú wa ìpè tó ọba ti jí lójú oorun àlejò àwọn Muhammad sallá sọlá ìwọ̀n tó náà kọ́ wọ́n ti lẹ́yìn ìṣòro bàbá tí wọ́n sọ gbólóhùn yẹn dá láti láhà yẹn lọ́wọ́ wọ́n gbà wọ́n láṣẹ yìí tàlá làwọn gbólóhùn rẹ̀ làhán wọ́n wà láàfin ṣe ìkọ́lé alhamdulillah wa subhanallah wa la ilaha illallah wallahu akbar rabbil firili rabbil firili ọwọ́ sàdá tó bá fẹ́ ìsìn yóò tó bá fẹ́ tó bá gbọ́ tó fi fẹ́ ọlọ́mọ ọba ọba àdékẹ́ọ́lá ìsìn ni wọ́n gbàdúrà ẹrú oṣù tó ti ìbàdà wọ́n gbàdúrà ẹrú fàyìntàwọ́sọ a ọwọ́ ajídé ọlọ́ sọ́dùwàlá wọ́n sọ́dùlà ọwọ́ sọ́dùwàlá yẹn kí irun ó lè láti sọ̀rọ̀ ara tó. èrò tó bá kíyàn ọlọ́run bọ́ gbà á èrò tó bá kíyàn ọlọ́run bọ́ gbà á bẹ́ẹ̀ ni tó bá jẹ́ mùsùlùmí gidi tó gbádùn ó sì ń lo ìlànà ọ̀nẹ́dẹ̀ wa Muhammad sọlọ́tà àlọ́ sọ́lá bó ṣe yẹ kó máa lò tẹ̀lé ẹ̀tọ́ bá jínú bó ṣe yẹ kó máa lò tẹ̀lé ẹ̀tọ́ bá jínú yàtọ̀ sí pé á fẹ̀ dígbà gidi á fẹ̀ dígbọ́ ọ̀pọ̀ ọ̀kù lásán á kẹ̀ máa lọ àti èmi ní kíní kẹsẹ̀ ní ọpọlọ bá ti ẹ̀sẹ̀ á ti gbẹ́ bọ́lá á ti jẹ́jẹ́ rárá o wọ́n tó bá jẹ́ mùsùlùmí ojú mọ́ gbólóhùn yẹn láti jẹ́ pé táyà bá ti dí lójú oorun ìkẹlẹ̀ táyà kọ́ ra lẹ́ni ọkọ lẹ́yàwó rẹ ló ti kọ́kọ́ bẹ́ẹ̀ ilé ìyàwó mẹ́wọ̀n ọmọ létí fún ọ̀sọ́ tí wọ́n bá ti mọ̀ gbàdúrà àwọn àmì àmì náà àmì rárá o rárá o. kálukọ bẹ̀rẹ̀ wọn bá wọn kọ bá fẹ wọn gbàdúrà pé káfíńtà àdúrà láti papọ̀ àmọ́ ń sàlẹ̀ fún wa nípa àdúrà dáadáa lẹ́yìn o tààrí tó sì pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ pé wá tí wọ́n ti gbé ilẹ̀ yorùbá yìí rẹpẹtẹ tàbí bá wọn bẹ́ẹ̀. àdúrà kásá àdúrà papọ̀ kìí ṣe máa ń sí kìí ṣe máa ń sí tá a bára wa ní a lè sọ pé kẹ́yìn ọjọ́ sáájú kẹta àbẹ́jọ́jà ọ̀gá àbẹ́jọ́jà àdúrà fún wa. ọ̀rọ̀ àwọn akíntẹ́ máa ń sáájú àwọn àwọn sàmì ẹ̀rí wa kò bẹ́ẹ̀ ni o. ṣùgbọ́n afẹ́fẹ́ sáàmù wáyé ẹgbẹ́ amújọ sátidé káwọn akẹ́kọ̀ọ́ sáájú àńbẹ́ wọn wá lọ ìjà fáńtà làwọn làwọn ọmọ ìdúró lọ́dọ̀ mínà eré ipá eré ipá láti yọ eré ipá ni eré ipá ni òkú bá àwọn èèyàn ti sọ ẹ̀sìn ọlọ́wọ́n ọba wọn sọ ọ́ di ibi tó máa mú wá fúnra wọn rárá rárá òtún tó burú bẹ́ẹ̀ káwọn máa wá ṣe wá àti fáwọn students láti ta kọ́ wá ṣe wá àti fún wọn tẹ́kọ̀ máa ṣàdúrà kọ́ máa ṣe ara mi ara mi òtún tó burú bẹ́ẹ̀ ó ṣe wá àti fún wọn tẹ́kọ̀ wá ṣàdúrà fún wọn wá ṣe ara mi yọ máa ṣàdúrà pápá nígbà tó àtàwọn ọmọdé wọn gbọ́ ọlọ́run jẹ fáṣẹ o ọlọ́run bò ní jẹ́rẹ́ ẹja fún náà òbí yìí o àwọn ọmọdé wọn fi tẹ̀sí tẹ̀sí ta ni ẹ rárá o rárá o rárá o kò sí ohun tó àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n pa kùránì fúnra wọn wọ́n fà wọ́n wá fà àtẹ wọn lọ́wọ́ ọba lẹ́yìn rẹ̀ ló fà lóko ọba tó fẹ́ fẹ́ lọ́wọ́ nípa fẹ́ni tí wọ́n lè tó bá wọn fẹ́ni agbọ́dọ̀ mú lọ́kùnkún ló gbogbo àwọn àwọn agbègbè yẹn ká fi yé wọn ọdún tó bá fi yé náà sí ìfẹ́ o àwọn ẹ̀ wọ́n ti ti mọ̀ sí o tí wọ́n àfàdàgbẹ́jọ́ òbí kọ́ wa rárá o pámápá àfa àjúwe pámá fi ṣe ìlànà ẹ̀sìn ọlọ́wọ́ rárá pámápá àwọn àfa àkámá fi ṣe kílọ̀ ọlọ́wọ́ bóòlù ọlọ́wọ́ bá ti ní àṣẹ ìka táwọn àwọn òpépò wọn ti ní àṣẹ ẹni àfa lè ṣàṣe dáadáa kódà ó lè ṣàṣe dáadáa kò sí nítorí wọn bá fẹ́ jó pé kèé ṣe ẹni tó yẹ kó pé kèé ṣe ẹni tó yẹ kó jẹ́ kèé ṣe ẹni tó àwọn àníbí ọlọ́wọ́n ọba ni wọ́n lè fẹ́ ṣe é kọ́lọ́wọ́n bó tù wọ́n sí abẹ́lẹ́ kọ́lọ́wọ́n ọba nìkan lákòókè dáadáa fẹ́nu kọ̀ mẹ́wàá o òun sábẹ́ náà bá fún kọ́lọ́wọ́n bá kọ́ gbà àdúrà wa o àbúrú sábẹ́ náà bá fún kọ́lọ́wọ́n bá jókòó kọ́lọ́wọ́n bá jókòó àwọn aláàárẹ̀ ọlọ́dà bá jókòó àlàáfíà fún wa o àwọn tó jẹ́ ìrìn àjò lágbà sọ́wọ́n lọ́ba sọ́wọ́n bá o gbogbo àwọn táwọn á ní ibi títẹ̀rù tí ń bá mùsùlùmí lágbàlá ẹ̀dá ń bá bẹ́bẹ̀rù náà wọ́ dákùjá máa jẹ jàdá máa jẹ jẹ ọ̀sẹ̀ wa gbogbo omi tá a bá lọ láti máa fi sọ ọ̀rẹ́ ń sọ wa lọ má jà á pàdé àgbákò má jà á pàdé òṣèkò ń jẹ wa má jà á pàdé nàìjíríì ẹni tẹ̀ ti sẹ́dá má jà àṣekò ń jẹ rẹ̀ dáàbà ń lọ láti máa sọ wa lọ dáàbà ń bọ̀ láti máa sọ wa bọ̀ aboyún ló dákùjú wọn bímọ rè ni wọ́n sọ láyọ̀ yà gbọ́n ọmọ yà gbọ́n ìyá ọ̀dàdà ìlà ìlọ́gbà gbogbo àwọn àtàwọn jẹ́ mùsùlùmí pátá ọ̀dàdà ìfàánú wa ẹni wọ́n yẹ lòsìlú wa lọ́ bá a jọ rọrọ àwọn tó tó rọrọ dákòtò wọn máa rọrọ sí gbogbo àwọn tá a wá jẹ́ nìkan tẹ́ pa ní àwọn òbí tó ń bẹ láyé dábàá àtàwọn àwọn òbí wa àwọn tó láwọn òbí tó ti lọ fọ́lọ́ wọn ọba nínú sòbí dábàá àtàkùnrin fún wọn ẹ̀nà bá wà nínú kẹfà àtàlẹ́kùn bẹ́ẹ̀ ẹ̀nà bá wà nínú yàrá bá àmúyàkó lórí wọn ọ̀gbà láti الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا